fún wọn lówó wọn o ìjó ìpàgbọ́ sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o alájẹsẹ̀kù e. alájẹpamọ́ tẹ̀lé dájọ́ jẹ́ ah jésù o ah, jẹ́ kí n sáré káṣọ mi tí mo sá yẹn jọ mi ní pẹ́ two minutes jọ ah má wọrí má wọrí màá dé sìn jẹ́ kí n sáré káṣọ yẹn. ah ah Baba wèrè ni wọ́n ṣe yín ni ẹjọ́ àwọn aṣọ mi náà ń tọ́sí ṣe ṣeré ni irú ìṣíwọ́ náà ń ṣe iṣẹ́ ṣe kò ṣe yín ni. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló happen. kí wọ́n ṣe bàbá sí wọ́n aṣọ mi. wọ́n aṣọ mi wọ́n aṣọ mi bàbá ìdè ń tọ̀ lórí aṣọ mi ṣá bàbá sójú yín fọ́ ni ṣé èrí pa tó wà bẹ́ẹ̀ ni. ní sùúrù àbòrí ẹ bàjẹ́ ni òṣèré ni mo ní ká ní sùúrù kí ni Baba wọ́n bí kí ni bàbá ìṣe tẹ́ fi ń Dubai. ẹ ah, eh, bàbá Sàámú ẹ eh, pàdé mi ó sáré sí mẹ́rin náà bàbá yẹn dẹ̀ lọ tọ̀ sí. ó tọ̀ sórí aṣọ. Eh. ètò ọyẹ gan ó wá ṣeré-ṣeré ni bí o mọ̀ pé orí aṣọ ni mò ń tọ̀ sí ẹ foríjì ní ẹjọ́. Ah, ayé yìí máa ṣeré. Ah, wàá gbọ́ sọ́gbọ́n tó sọ wọ́n ní ìtàn òun ọlọ́wọ́ ṣeré ṣeré ṣeré àwọn ò bá ti tọ̀tọ̀ tipẹ́ ẹ̀ẹ́dì pọ́n níṣòro ẹ̀ẹ́dẹ̀ tún lù wọ́n mọ́ nǹkan tí wọ́n ní orí yìí dàrú ni lójú ẹ̀mí mi láì ṣe pé duplicate mi ló wá bí láì ṣe pé òjijì mi ṣáàdùn mi lè rí ẹ̀rí mi báyìí ẹ tún fẹ́ máa ná bàbá yìí lójú mi tó bá kúkú jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà èmi náà ṣe fún yín ṣé ẹlẹ́rìí tìjú ni màá pe àwọn ọlọ́pàá ọlọ́pàá bá wá bí wọ́n máa wá ààrẹ sí. Ah, ah, let's go brasamu fọ́ọ̀n mi dà fọ́ọ̀n ó yá ẹ kúrò bísì ẹ kúrò bísì ẹ kúrò bísì kò ní jẹ́ yín ẹ kúrò bísì kọ́ ọ lọ wọṣọ ọ̀tọ̀ bó ṣe ń mẹ́ṣọ̀ ọ̀tọ̀ yẹn lọ tó ń mẹ́ṣọ̀ yẹn lọ tó bá bí ẹ̀dá kó fọṣọ yẹn kó tó di pò wọ̀ lórí burúkú. bàbá bàbá ó yẹ ìpẹ̀lẹ̀ yín náà dìde dìde dìde dìde dìde ńlẹ̀ ẹ̀ ń dé ńlẹ̀. ṣebí bẹ̀rẹ̀ ni mo wà nígbà tí wọ́n tì yín ṣubú nígbà tó ṣe pé gbági mọ́ yín lórí ẹ̀ ń dé jàre wọ́n máa bẹ̀rẹ̀ ranù community ẹ́. ṣe mí lè ṣe é gan. ó yà ẹ dìde dìde dìde. Ah! ìsọ ẹ lè lọ ẹ má gbé bàbá ìjọ sí tu o. ẹ̀kan ni mo ti ń wo kọ́nà yìí kan mo lò mo like ìlú I love music everything about music I love it. àyàn àgàlù nù ah, ọmọ ń lù gidi ni mí. ọmọ ilé ò nílù gangan ni yín. bó ń lù kan bá kọjá wájú ìta mi bí ò bá kọsẹ̀ ìlú rẹ̀ ó ya ni àwa náà mọ̀ ń kì ní yánníburí ní balógun alábí onílù ọmọ afi àránṣọgán. ọmọ onílù ni yín. àyàn àgàlù. Ah, amúnijẹun ahun ẹ ní dojú òrùkọ ahun láyé yìí kó mọ kọ ọba pòkó fún yín lówó ó ní ó ti ṣe. ẹ dẹ̀ fún mi nílùú kẹ̀kẹ́ kí n máa gbé lọ. ẹ sáré dìde ahun ni ni. irọ́ ẹ sáhùn lóye ṣe mo lè fún un nǹkan kan ṣoṣo tí mo jogún lọ́wọ́ àwọn baba ńlá bàbá mi nù ah, ó sì tó mi ó tó mi ná mò ń ná mò ń ṣẹ́kù ni bó ṣe wà yìí ọmọ dáadáa nìwọ náà ìdílé wa máa ń fìlú yìí ṣèyàn láàánú ni ẹni tá a bá sì ti fi ṣe láàánú yóò lu oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta yóò dá padà fún wa wọn ò gbọ́dọ̀ tún fi gọ̀ǹgọ́ kàn mọ́ tọdún yẹn ó fi délẹ̀ ṣùgbọ́n gbogbo bóun ṣe lù ú yóò mọ aráàánú ni wọn mọ kówó wá fún bí tó retí bí tí ò retí àánú gidi ni ó mọ̀ rí bóun náà bá ṣe wá ń ṣàdúrà fún ìdílé wa làwa náà máa lọ́lá sí lówó mọ pọ̀ sí lọ́wọ́ wa ní nǹkan mọ dùn fáwa náà rẹpẹtẹ ìtumọ̀ <laughs> ẹnu wọn ṣe ní mi ì lè fún ọ. tẹ ẹ bá gbé lùfẹ́ nìyẹn tẹni yẹn bá lù fún oṣù mẹ́ta yẹn ah. kí ló máa ṣe láàrin oṣù mẹ́ta yẹn. ó di olówó tí ó dẹ́rù bàyàn. a máa rówó bíbàṣírí a máa rí bíbàṣírí. ó kọjú oṣù lẹ̀ tó bá ti wá ń dúpẹ́ tó ń ṣàdúrà fún ẹni tó gbàlùyẹ lọ́wọ́ ẹ̀ ìrì àwa máa bẹ́ nìyẹn náà ẹni yẹn náà àwa máa ríre. àtẹ̀mí o àti gbogbo òdílé wa tá a jọ wà nídìí àyàn àgálù gbogbo owó mọ rírẹ ni oh, amọ̀jú amọ̀yọ̀ ni. Baba, I'm a very nice person. <laughs> I'm a nice person. Eh, eh, People talk about it. Eh, oh, oh, People appreciate me for being nice. Ẹ jọ̀ọ́ ẹ gbé lù fún mi. Baba, ah, baba ẹ gbé lù Hmm, lè gbé fún ọ. Ah, bàbá ẹ rántí pé ti fẹ́ kú mẹ̀mí ni mo gbé yín wálé hmm. àwọn bọ́ìsì yẹn máa yọ yín léyìn tí n bá tètè débẹ̀ ah. ẹ gbé lu ìfún mi ẹ gbé ẹ gbé fún mi ah, ẹ gbé lu ìfún mi. ìwà gẹ́lú ìwà gẹ́lú. I love music. fọwọ́kàn fọwọ́kàn nígbà jẹ́ ń béèrè lọ́wọ́ àyàn àgálú àtúrí ẹni tí ò sunwọ̀n sí jẹ́ ń béèrè nígbà tí béèrè bọ́n bá ti sọ pé wọnú hmm, lókù síkẹ̀ náà ń gbé fún un. Wúmi ti bímọ. Bọ́rí ah! iye, ṣàbúrò yìí tó wà bàdàn yẹn. Ah, ẹ kú oríire, ẹ kú ìwọ mọ. Ẹ ṣe o, ẹ ṣe gan mo dúpẹ́. Ṣé ẹ wá mọ̀ kan? Ẹ ní máa rí mi bẹ́ẹ̀ bí ẹ ṣe máa rí mi tẹ́lẹ̀ because mo ní láti lọ sí Ìbàdàn mo ní láti lọ tọ́jú ọmọ kí n tọ́jú ìyá ọmọ náà. ẹ lọ́sọ̀ mú gọ̀. bẹ́ẹ̀ ni àwọn ọmọ sí ń kọ́. àwọn ah, sì ti dàgbà mélòó náà lè ṣe é wọn ò ní rẹ́nẹ́jì yẹn láti ṣe gbónú kan bẹ́ẹ̀ mọ̀ àwọn olókèdè rí àti dàgbà tó láti tọ́jú ra wa. òótọ́ ni òótọ́ ni. ìmọ̀ bẹ́ẹ̀ ṣe èmi mo ní láti lọ. Ah, ah, àmì àmì ọlọ́wọ́ kàkú wa. àmì ọmọ dídí ṣe ń gbọ́ ṣe má miss mi jù ó ẹjọ́. ẹ̀ẹ́dẹ̀ẹ́yà. ah pẹ̀lẹ́ kíákíákíákíá àsìkò òjò láwẹ̀ òjò òbùkún ló ọ̀rọ̀ sẹ́mi lọ́rọ̀ báyìí ó yá dà má ti wò má ti wò má ti ó ṣe gbọ́kadà ẹ̀ àbí bẹ̀rẹ̀ ọlọ́run àtẹ̀tẹ̀ jẹ́ kó sanwó ẹ̀ pé o tẹ́lẹ̀ rárá o lẹ́tà èèyàn dáre. ẹ ẹ ṣọ́ọ̀ṣì pè fún yín hmm, ṣé ẹ̀wọ̀ àwọn ṣépè ni àbọ̀fẹ́pè ránṣẹ́ sí yín ṣọ́ọ̀pù ṣe fún yín èmi fẹ́ wọ inú ilé mi as chief tenant inú ilé ẹ̀ ń blọ́ọ̀kù mi mọ́lẹ̀ ta ló blọ́ọ̀kù mi nínú yín náà àbí àbẹ. ẹ ẹ ní sùúrù sẹ́wọ̀dà sọ. kí ni sùúrù fún kí ni. ẹ wọlé lè tẹ gbé dání tẹ ń gbé wọnú ilé. àbórí yìí dàrú ni ebi lè blọ́ọ̀kù lọ́dọ̀ ẹ kúrò má má má má má. ẹ ẹ wọ ẹ kúrò lọ́nà ẹ kúrò lọ́nà fún wọn sọ́rí sọ́bọ̀léyọ̀kẹ́ tó ṣe yẹn sọ́bọ̀léyọ̀kẹ́ tó ṣe yẹn wàá rí ohun tó ń wọ́n nídìí abẹ́ wàá rí nídìí akọ́ṣù àwọn alátọ́jú bọ̀ àmọ́ ẹ̀bọ òṣì. ṣé lẹ́yìn gan-an tí ó bá ti mọ̀ wà fún níwà fún yẹn kí wàhálà wà mọ́ ẹyọ kí tí mo bùrà sàmù lóòótọ́ yẹ kẹ́ ẹ tọpinpin ẹni tẹ́ ẹ̀rí tó gbúrú ẹ̀ wọlé lánàá àbí níjẹta ó yẹ kẹ́ ẹ tọpinpin lóòótọ́ àmọ́ tẹ́ bá máa ṣe wisdom ni you can't force him you can't apply force force ò lè ṣe anything bíbá ọtẹ bá ti lè fi ọgbọ́n tó ah, ah, ẹ má rí mọ gbogbo igbó kọtẹ fẹ́ rí lẹ máa rí gbogbo ọkọ tó yẹ kẹ́ mọ̀ lẹ máa mọ̀. ibo ni kí n tọ́jú kìíní èsì náà ibo ni mo lè tọ́jú ẹ̀ sí ah, àbí kí n dọ́gbọ́n gbé jáde padà kí n lọ tọ́jú ẹ̀ sínú igbó àwọn olórí burúkú kan dẹ̀ wà tó jẹ́ pé inú gbógàn nílé wọn kí n fẹ́ ṣe o títí dìgbà bọ̀dá Sàámú <laughs> ah! <laughs> kan community mẹ́wàá ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà olówó orí gbogbo obìnrin tí ò lọ́kọ. mo n kò yẹ òpè àwọn obìnrin ẹ wo ni olùkọ́ tí wọ́n ń l'association tó fi mí ṣe president wọn orí ẹ ò pè sá tó bá bọ̀ pọ̀ ní nǹkan tó fẹ́ sọ kúrò nínú yàrá mi. àwọn ọ̀rọ̀ òṣì máa sọ káàkiri nìyẹn. béèrè ni ẹ jọ kí ló wà nínú nǹkan tẹ́ gbé wọlé yẹn tó wúwo bẹ́ẹ̀ yẹn. ṣáyé èrè jọ má bínú dáyárì ayé ẹ yọ síbí jọ sọ fún mi kí ló kọ sí nínú oṣù tá a wà yìí láti first títí dé déètì tó gbẹ̀yìn ṣorúkọ mi ló wà bẹ́ẹ̀ tó bá jórúkọ mi ló wà bẹ́ẹ̀ you are deceiving yourself i am not for you. nítorí nǹkan tí mo gbé wọlé olùṣèwà kúnlẹ̀ ló fi kí gbogbo orí kí wèrè tó kí jẹ́ wọ́n ìmọ̀ máa pe orí èèyàn kan fẹ́ bọ̀ tí wàá yọjú lọ́jọ́ kan. àmọ́ ti gbẹ́ máa taka òṣìṣẹ́ yìí nínú yàrá mi wọ́n tẹ̀ ń ta sí ń ta sí fáànù tó ń ṣiṣẹ́ lọ́wọ́ àtògiri ó ní kó fẹ́ sí ẹ̀ padà ògiri inú yàrá mi tó jẹ́ kó máa ń bẹ́ǹsì ni gbà ó máa hẹ́ẹ̀dì ẹ̀sẹ̀ bíi bọ́ọ̀lù ni Eh, mo ti gbọ́ ẹ tó o bá ní nǹkan mi tó fẹ́ sọ jáde kúrò nínú yàrá mi. ẹ wò bọ́dà Sàámú tí yín náà ni mò ń ṣe o torí tó bá ṣẹlẹ̀ nísìn tó bá di pé nǹkan tẹ́ gbé wọlé ó wá dogun ó di wàhálà ẹ ẹ máa fi tí yín kó bá tèmi ni mi dẹ̀ fẹ́ torí ẹ̀ mo ṣe wá béèrè bọ́dà Sàámú one kí n tó kà tí mi tó bá jáde máa fọ ẹ ní nǹkan tó ń gbé ẹ lójú one two. ẹ̀yin dẹ̀ lẹ́mọ̀ á fún màmá bá yín sọ náà ni ẹ̀ ní gbọ́ fún màmá bá yín sọ bẹ́ẹ̀ ní gbọ́ ẹ jẹ́ máa fọ tébù. màá jọ sẹ́ńtà tébù mi máa fọ́ ọmọ ẹ̀ láwùjẹ. àjẹ ọmọ burúkú ló ṣe tó bá ti rí pé ìfẹ́ ṣe nǹkan gidi ìfẹ́ ṣòrí rẹ̀ báyìí olú ọmọ àṣẹ ṣọṣọṣọṣọ. kí ló kàn tèmi àtọmọ yọ síbí pẹ̀lú àti ṣòrí ìrẹ́ mi nínú ilé yìí. Sàámú alájọ. Sàámú ẹlẹ́dàá mi o jọ o jọ o ẹ jọ o bàbá ẹ sọ pé tí bá ti lu ìlú tí bá ti fi kọ̀ǹgọ́ yìí tí bá ti fi kan ìlú yìí mo lù dáadáa mi ò lù dáadáa ẹni rí ọ̀tún àtòsí a máa wá mi rí ẹjọ̀ torí ọlọ́run kórìí tèmi má gbàbọ̀dé o bẹ́ẹ̀ ṣe sọ gangan bẹ́ẹ̀ ni kórí o kíre wá mi rí lọ́tún kíre wá mi rí lọ́sí o bẹ́ẹ̀ ni kó rí o kẹ́lẹ́ da tèmi náà kó má lè ṣe kí kó má gbàbọ̀dè this is my first starting this is my starting heavenly father ọlọ́run máa bá mi lọ ẹ̀mí mímọ́ sì mí lọ́mọ ìfẹ́ bẹ̀rẹ̀ sí ní lùlù lákọ̀ọ́kọ́ sì mí lọ o kówó ń mi rí o kí wá mi rí o bẹ́ẹ̀ ni o kí mo fẹ́ lù kí mo lù kí n mú lù ah skendo dẹ̀sìn bí n ló mọ̀ tún mọ̀ lù. ènìyàn láṣọ mi ènìyàn láṣọ mi. bá fò bọ́sí bí bọ́sí bí kò lè jò dáadáa ẹ̀ ẹ̀ orí ẹ̀ pé kí lórí tiẹ̀ àlìkẹ́. wèrè tún pọ̀sì tún pọ̀sì ẹ̀tẹ̀ ẹ̀rín kan bí mo ti ń bọ̀ látọ̀kan mo ti ń wò pé akọ̀yìn sẹ́ni yìí jọ ti bọ̀dà Sàámú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó gbẹ́lù lọ yìí bí bọ̀dà Sàámú ni. exactly ṣẹ́ṣẹ́ ìlú lè wá ń ṣe ní. Ah, kí la fẹ́ ṣe àtúmúlùgbà ni. ó ti ẹ̀ dá tó bá jẹ́ pé ṣẹ́ ìlú lè ń ṣe yẹn náà dá torí kò sẹ́yìn tó máa gbọ́lù tí ò ní jó hmm. tí ò dẹ̀ ní fowó lé. orí ẹ pé orí ẹ pé. <laughs> àmọ́ bọ̀dà Sàámú ẹ bá máa gbámọ̀ràn tèmi o èmi bá ní kẹ́ wá bẹ́yà àwọn méjì àbí mẹ́ta ládùúgbò tán jẹ́ bí àbúrò sí kẹjọ máa ṣe é. Hmm. Hmm. Hmm? tí kan bá ń lu agogo ìkan lè máa lu omele ọmọ ni ẹ ọmọ ni ẹ àtọrùn <laughs> ah, ò bá pa orí ẹ máa ń pé gẹlẹ àríkẹ́ ó yẹ wá fún mi lówó àbí wàá jósì ni kó tó ṣẹṣẹ kí n tún lù kó jósì. ijó èkìtì kú díẹ̀ eh, lálálálálá pẹ̀lẹ́. Ah, ẹ ṣé ẹ ṣé. owó wá dà. owó èwo. owó pé mo lùlù fún ẹ tó o tún pẹrẹ o pẹrẹ lárìkẹ́ fún mi o sọ oríkẹ́ fún mi mo lùlù fún ẹ o jẹ́. bọ́dà Sàámú kò yẹ kó jáde òjì sí mi ì lè fún yín lówó. mi ò gbọ́. mi ì lè fún yín lówó. adáta ló máa fún yín lówó o lè fún mi lówó. mi lè fún yín lówó. ibà fò. bọ̀dá Sàámú. o ní fún mi lówó. mi lè fún yín lówó náà. sọ orí ẹ dàrú ní bọ́kàn lúlu lásán ó ní àkọ́kọ́ ṣẹ̀ mí lọ́wọ́ bí wọ́n tó bá àkọ́kọ́ ṣẹ̀ mí lọ́wọ́ ò fún mi lówó. mo appreciate yín ni. ó dà ti gbọ́. ṣé ń ṣeré ni. ibà fò. mi lè fún yín. ibà fò. bọ̀dá Sàámú. wèrè tó béèyàn gidi jẹ́rú kan olórí burúkú lárìkẹ́ ìwé ìyá àrìkẹ́ kí ló fẹ́ kẹ́ lára frog light ọlọ́njọ́ torí ọlọ́wọ́ má torí ọmọ wèrè tí wọ́n kọ́ pàdé má fi ba plan mi jẹ́ ọjọ́ o. ọ̀dọ́ àwọn àṣetánì inú ènìyàn tó gbé mi pàdé ó dá ẹlẹ́dàá mi rí bíi pé mo ṣẹ̀ṣẹ̀ dórí òkè yìí ni ẹjọ́ mo ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ lu ní ẹjọ́ ẹ ṣàánú mi o. bébì mi ló ń béèrè yàn and i'm very sure pé ibi ìbáyé ló ti ń béèrè yàn. yes ibi ìbáyé ni um, actually bọ̀dá kan ni mò ń béèrè wọ́n ga i think his name is brasamu yes brasamu. ah mo ti mọ̀ yọ̀ṣíbí ọjọ́ wo gan-an lórí yín fẹ́ sọ rè. Ah! Ah! bíi ti báwo. láti jọ́ tí mọ́tò gidi ti ń wá sínú ilé yìí wọn ò wá béèrè yín rí bọ́dá Sàámú ṣáá làwọn mọ́tò gidi máa wá béèrè. Ah! Hmm. ṣé ò ya wèrè pẹlẹbẹ John, nítorí Ọlọ́run ọjọ́ tí jíìpù ti ń wá sí inú ilé yìí èwo ló béèrè ẹrí nínú wọn àbúrò ọ̀rọ̀ òṣìwò ló bá mi sọ. ẹ ah, ah. má bínú o ẹ tèkè èzì ẹ tèkè ẹ má jà. ẹ má tẹ̀ dáwọ́ ara ẹ̀ lóhùn abẹ́ ìgbọ́sọkúsọ tó ń sọ ni. ó ti tó bọ́dà Sàámú ni mo béèrè ó dẹ̀ wà very very important. ẹ wo bọ́dà Sàámú ti wá jáde báyìí wọn ò sí nílé bóyá kẹ jókòó dé wọn díẹ̀ sínú mọ́tò torórùn mú bá ní kẹ jókòó síbí. Ah, kí ló ṣẹlẹ̀ ẹ pẹ̀lẹ́ o ẹ rọra o. ẹ eh, actually èmi ni mò ń béèrè yìí. mo rò pé mo rójú èrè òdì yín mi. No, no, no, no, no, I don't know you. Eh, nah, nah, nah, nah, I don't know you too. Neither I don't know you. Ṣé yìí mọ̀ mi? Bẹ́ẹ̀ni Sàmú mọ̀ yín sá. Bọ̀dé mi wàá mọ̀ yín. Oh. Bọ̀dá Sàmú, èmi mọ̀ yín dáadáa. Ẹ lè máa mọ̀ mi tó tó ti pẹ́ gan. Mo jẹ yín lówó ni. Mo jẹ yín ní eighty five thousand naira eighty five thousand lọ́jọ́ wo. ó dẹ̀ wà lọ́wọ́ yín báyìí. kódà mo fẹ́ pa ọjọ́ èdè sí hundred thousand naira fún yín. hundred thousand naira fún lóòótọ́ hundred thousand ẹ jẹ mí ní eighty five ẹ wá pàjọ́ èdè sí hundred ìgbà wo lẹ jẹ mí lọ́wọ́ ẹjọ ẹjọ ẹ má bínú ẹjọ ẹ má bínú ẹjọ ṣé ìyá yín ló jẹ mí lówó tẹ ìwà san yìí. rárá sá o èmi ni mo jẹ yín lówó. nítorí yíyá tí mo yíyá tí yíyá tí mo gbẹjọ ara very sure ẹ̀yin máa kéré sọtí ẹ̀yin sì wọn ẹdẹ tí kò kó sí dédé bòtá máa sọ pé tí ń lo brand gbà yẹn olùmí sọ pé yíyá yẹn máa kéré gan kí ló ṣẹlẹ̀ èmi ni mo jẹ yín lówó sá. bẹ́ẹ̀ jẹ mí ní eighty five ẹ wá pàgbé ní sí hundred. bọ̀dà ah, ẹ ṣe bọ̀dà mo mọ yín mo mọ yín inú ẹgbẹ́ olóríire. Ah. ẹ ṣe o ẹ ṣe o dàbọ̀. wọ́n kí yín on my behalf bẹ́ẹ̀ ni ẹ ṣe ah, ẹ ṣe ń wá o. wọ́n kí yín on my behalf ẹ ṣe gan-an. ẹ gbà mí. bọ́dà Sàámú. ṣé ẹ rí nǹkan báyìí ṣé ẹ rí nǹkan báyìí lára àwọn nǹkan tí mo ti fowó mi ṣe tipẹ́tipẹ́. àwọn tá à ń sọ nìyẹn kéèyàn máa ṣe dáadáa ó láti jẹ́ pé lára àwọn tí mo ti ṣoore fún tẹ̀yìn fi ń sọ wípé kí náà fowó ṣe kí náà fowó ṣe kí náà dà ṣe bó ń rí hundred thousand ló wọlé lọ́fẹ̀ẹ́ lófò yìí. Ah! bọ́dà Sàámú pẹlẹbẹ ṣé pé èèyàn kan lè jẹ bọ́dà Sàámú ní eighty five thousand naira kó dẹ̀ gbà kí bọ́dà Sàámú dẹ̀ gbàgbé no ah. mo gbàgbé mo gbàgbé ó rán mi létí ó rán mi létí mo gbàgbé. tó wá kojú èdè hundred thousand. bẹ́ẹ̀ ni kò ah, dá mi rí rẹ̀. Ah. ṣé dáadáa ni ṣé ó sì. Ah, bàdá Sàámú kò sí ọkàn o èmi àti ọ̀rẹ́ mi ẹ̀yin là ń wá kiri. èmi lẹ wá káàkiri oh, kí ni nǹkan tẹ̀ wá wá mi fún. bàdá Sàámú ṣe rí èmi mo jẹ yín ní seventy thousand naira tí mo ní láti return padà fún yín. o jẹ mí ní seventy thousand. yes. ẹ̀yin lẹ jẹ mí àbí bàbá yín. èmi gangan mo jẹ yín bàdá Sàámú. ẹ̀yin lẹ jẹ mí. yes. very good o ṣé o ìwọ ká lọ́bọ̀wọ̀ owó ọjà. a ó wà ní mọ́tò. inú mọ́tò ló fi sí. yes báyìí mú báyìí mú báyìí fẹsẹ̀ wo mi ìsàwọ̀ oúnjẹ fifty thousand naira. fifty thousand yes. ìwọ náà jẹ mí. oh yes. ṣé wọn ló jẹ mí àbí bàbá ẹ. èmi ni mo jẹ isa. kìdẹ̀ ṣe ìyá ẹ. irọ́ kò sí wàhálà. túbọ̀ mi lọ́wọ́ lẹ́kọ̀ọ́ mẹ́rin. ìlàrò ló wà ní. ẹ dàpọ̀ ìtẹ́kìkì láàrọ̀. ìlàrò ló wà. bẹ́ẹ̀ sà ṣe à ń bẹ̀yàn lọ́wọ́ báyìí ah, ah, ọmọ inú ẹ̀ náà ló dùn àbí owó ọ̀dà ọmọ etí kúkú gbàgbà dání no no gbàdá gbàdá ni. mo kò ní kí n bá yín tọ́jú ẹ̀. Ah, ah, orí yín pé o orí yín pé o ẹ̀jẹ̀ mi ní owó ẹ̀jẹ̀ wá mi káàkiri láti fún mi èrè agbo àyín kan ọ̀la agbo àyín kan ànilọ́lá afá tí àwọn afirewé mi rí lọ́lá ọba tó pọ̀ nípa àtàgbára àwọn afirewé mi rí wọ́n máa fi bùkún wọ́ mi káàkiri ni nítorí pé ayé o ayé o ayé o ayé. ayé o ayé o. dẹ́ rí wọn ọkàn mi ò lè balẹ̀. ẹ dúró ná ṣé bọ́dá Sàámú náà lẹ́yìn méjèèjì náà béèrè. bọ́dá Sàámú là ń béèrè. ẹ wo bọ́dá Sàámú lèmi ń béèrè o. ṣé nǹkan kan náà lẹ́yìn méjèèjì wá fẹ́ rí bọ́dá Sàámú fún ni. ẹ wo èmi mọ nǹkan tó ń fẹ́ rí bọ́dá Sàámú fún bọ́ mi mọ nǹkan táwọn fẹ́ rí bọ́dá Sàámú fún. ẹ wo ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo láti rí bọ́dá Sàámú ní kíákíá kíákíá ni. ẹ wo gbogbo àwọn tó ń béèrè bùdá sàmú wá sílé owó ló wà fún wa. owó ńlá tí ò ṣòwò kékeré. ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ túká kí ló tó ń wí kí ló ṣẹlẹ̀. ẹ pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀. bùdá mo ti wáyé wáyé wáyé mo ń jẹ́ yín lówó mo jẹ́ yín fifty thousand ó wá dàbí pé mo ti wá ẹ wá ẹ o bọ̀bọ̀ àṣẹ nílẹ̀ yìí ló wà ìjòyà fifty k ló jẹ mí. bẹ́ẹ̀ ó dẹ̀ dẹ́ lójú pé fifty k yẹn ló jẹ mí máa múra ẹ̀ lẹ́mọ̀ ń bọ̀ ẹ̀yin ah, kọ́ o. ewu bọ́dá Sàámú ọkọ tí mi ò tiẹ̀ balẹ̀ rárá látijọ́ ẹ̀. tí ló dà yìí pé kí n rí yín báyìí kí n fún yín lówó yẹn. èlò oníwọ̀n náà tún jẹ mí. mo jẹ́ yín sixty thousand. báyìí mú ìwọ kọ́. ẹ o bọ́dá Sàámú tèmi yàtọ̀ sí tiwọn ṣé mo kadà á gùn. ẹ mi ò gan kadà tó ti yé yín sìn mi ìdẹ̀fẹ́ mọ̀ gùn mọ́tò ni máa ń wà nítorí pé òkè láyé mi òkè gíga láyé mi. mọ́tò ni máa ń láìkì láti wà kí n lè jókòó sọ́nà skọ́nà mi ní gọ́kadà. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ fún mi lákan nọ́mbà yín mo fẹ́ kọ́kọ́ fún yín hundred thousand náà. o kọ́kọ́ fẹ́ fún mi hundred thousand kó o tó mọ̀ tó máa ra fún mi nínú mọ́tò àbọ̀kadà mọ́tò ni mo dẹ̀ fẹ́ ṣó ti yẹ ẹ̀sìn jọ torí ọlọ́run o nìyẹn o mi ò kí wá ń lo account mi ò ń kówó sí account o máa lọ lo atm fún mi ní atm ní kó lọ lò kó lọ gba hundred thousand yẹn wá ní kíákíá báyìí kílẹ̀ tó ṣú. tó bá débẹ̀ ìfẹ́ nìyẹn kò sí wàhálà. lọ gbà wá lọ́wọ́ kan owó tí wọ́n jẹ mí yẹn dà ó dà sixty k Sixty ẹ̀yẹ dà jẹ ó jẹ lò báyìí ó jẹ títí ẹ jẹ fifty títí ẹ jẹ sixty thousand ó wá jẹ one one ten one ten ẹ o kò sí wàhálà ibi ni màá jókòó sí títí ẹ nílò gba hundred thousand tó máa fi dé ire o ẹ máa lọ o ẹ máa lọ ẹ ṣe gan o ẹ ṣe gan o tẹ ẹ má dé iṣẹ́ ẹ jẹ mí lówó ẹ jẹ ọ ẹ ṣe gan ẹ ṣe gan o ẹ pẹ̀lẹ́ ẹ wo bí ta ló lọ́bẹ̀ lẹ́nu yín. ah mo lọ́bẹ̀ mo lọ́bẹ̀ ọbẹ̀ wo ló ṣe. mo ṣe ata mo ṣe ẹ̀gúsí. àwèrè ah, ló ń sata. ẹ ò lọ́dọ̀ eh. Sàámú èmi ṣe ẹkùn ẹran. ẹ bá ah! ẹ bá máa fẹ́ twenty k ọjọ́ twenty k oyè ṣe o ṣe mò ń dúró dẹ̀ níjẹ̀bi ló ń dúró kè yìí má làmọ́ yín lára. ṣẹlẹ̀. ó ti pẹ́ tí mo ti ń wá yín. ẹ̀yin náà tún ti wọ́wọ́ ti pẹ́. Ah! ṣé kò sí. in fact mo ti wá yín kiri àdúgbò yìí in fact inú mi dùn pé mo pàdé yín lẹ́nu. olúwa ṣeun. mo lẹ́bùn kékeré kan fún yín. ẹ̀bùn wo lẹ tún jẹ o ìrì akúkú máa gbé mi rí níta. ẹ wo hundred thousand ni. ó dáa ṣe hundred thousand yẹn ẹ bá mi fún Dọ̀tun ní thirty thousand <laughs> kẹ fún ọmọ eighteen kẹ fún ní forty thousand naira. isn't <laughs> the lord good. wonderful. thirty to two. kí fóònù thirty hmm. kí fóònù forty kébì mú thirty ẹgbowó yín ẹgbowó yín èmi kọ́lẹ̀ wá ẹ̀dẹ̀lẹ̀ tí wá mi káàkiri eh, tó bá jẹ́ pé tí wá mi kiri ẹ fẹ́ mi lówó tèmi ẹ wá máa wógbó àwọn tó kù. ẹ má bínú ẹ má bínú ó yá ẹ mú gbogbo hundred thousand yìí ṣé àti Dọ̀tun o àtọmọ etí o máa padà wá rí wọn. ó bẹ́ẹ̀ ta no no no no it can't be like that bro kò lè rí bẹ́ẹ̀. ṣé wàá máa lọlé no ṣé ẹ máa lọlé ṣé kẹ́ ẹ máa lọlé. orí yín bàjẹ́ ni kọ́ ni kọ́ǹpó ni ṣé ẹ máa lọlé. olórin kan tẹ máa ń kọ o inú mi máa ń dùn anytime tó bá ti ń kọrin yẹn kọjá ayé àbí. ayé o ìwọ mọ̀ wípé o fẹ́ orin ayé òun wípé kí n fẹ́ nìkan thirty kí n fẹ́ nìkan forty orí ẹ̀ ò pé orí yẹ̀ ò pé ayé o ayé o ayé o ayé. ayé o ayé. kí lẹ̀ wá mi fún. it is true in fact mo ti ń wá yín káàkiri mo jẹ yín lọ́wọ́ ni o mo dẹ̀ ní láti fún yín. ṣé yíwọ́dà Sàámú ṣé ti ẹ̀rí èmi báyìí tí mo fẹ́ fún yín lówó ni tí n bá dẹ̀ fún yín ayé mi ò lè dá. ayé yín máa dá ayé yín máa dá lọ́lá fati ayé yín á dá oh, kò ní bàjẹ́ fún yín ayé yín ò ní rún èlò lẹ́ fún mi. twenty thousand. twenty thousand lẹ jẹ ẹ ṣe èlò lẹ́yìn jẹ mí. twenty five thousand ni. twenty five orí yín pé orí yín pé kò ní bàjẹ́ fún yín ah, ayé yín ò ní bàjẹ́ ayé yín ò ní rán kò ní bàjẹ́ fún yín ó nírú orin tó máa ń kọ fúru yín wọ́n ní pàmúròbò pòmúròbò pòmúròbò ló máa yẹ. àmúragàtì múragàtì múragàtì rágà. bá ṣe pè ẹ́ gbọ̀ngàn ní pé jọ mo fẹ́ kó o lo gbogbo nǹkan tó bá mọ̀ everything tó bá ní kó bá mi fi béèrè lọ́wọ́ bọ̀dá Sàámú ipe boná ti rí lù torí mo ti bí wọ́n bí wọ́n bí wọ́n mo ti bí wọ́n countless times wọn ò sọ fún mi wọn ò sọ anything fún mi so mo fẹ́ kó bá mi lo gbogbo ọgbọ́n tó bá mọ̀ kó bá mi fi béèrè lọ́wọ́ wọn ipe boná ti rí lù tí wọ́n ń lù káàkiri ó jọ ṣàkọ mi ìfẹ́ kó o fi ṣe ti ọlọ́pàá dé o má lọ sí police station o má fọlọ́pàá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o because ó mọ bọ̀dá Sàámú o ṣàṣà ní police station tí bọ̀dá Sàámú ò mọ̀ ní community tó bá dẹ̀ ní pé kó o tún lọ bá ọlọ́pàá ó máa complicate ọ̀rọ̀ yìí ni jọ wo wọn ò sí nílé báyìí tó bá ti dé lálẹ́ jọ wá bá wa bá wọn bá wa bá wọn sọ jọ bóyá wọn máa tiẹ̀ sọ fún wọn jọ torí ẹ̀ mo ṣe pè ẹ́. ìlú ah. ẹ ó lè jẹ́ pé fámìlì ilé aláyàn ni broda Sàámú náà. Ah ṣàkírù èwo ló ń sọ ó dé ń dorí ọ̀rọ̀ rú a ní pé bọ̀dá Sàámú wọn wá láti ilé aláyàn wọn ṣọ ọmọ onílé onílù ọ̀hún tó fún wọn yẹn ti pọ̀ jù ti investigate. ó mọ nǹkan tó tẹ̀ tí wàá ṣẹlẹ̀ sórí àtìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa lu ìlú yìí kiri àwọn kan kàn máa déédéé wálé wọn láwọn jẹ bọ̀dá Sàámú lówó ah. ọjọ́ fifty ọjọ́ sixty kò ń ṣe sixty naira o sixty thousand ọjọ́ hundred thousand wọ́n ṣe máa ń gbé wá ká bọ̀dà Sàámú mọ́lé nìyẹn bọ̀dà Sàámú bò kí n rántí wípé anybody jẹ àwọn lówó. ẹ ah. ẹ bọ̀dà Sàámú náà ah. ẹ bá fọ ẹ fi wọn lẹ ṣé torí bọ̀dà Sàámú lẹ ṣe wàá ń gbọ́ tẹ́ ń gbọ́ wọ́n ah. bí wọn dà má pé wọn máa ń pé wọ́n ẹ bèrè kọ́ lọ́wọ́ ní dàmí lóhùn bọ̀dà Sàámú ò tó bẹ́ẹ̀. torí ẹ̀ náà la ṣe pè é. ẹ ẹ nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ ń sin ni wípé mo ní assignment kan ní Uyo ah. assignment ẹ̀yẹ́ máa take mi bóyá bíi three weeks kò lè pẹ́ rárá màá sáré yanjú ẹ̀. Ah, akiru three weeks náà lọ. ṣé ṣé kí n wá ranjú mọ́ ọ̀rọ̀ bọ̀dá Sàámú ni kémi fọ̀rọ̀ ilé ayé tèmi lẹ̀ ṣe máa dáa fún mi ẹ má fọ̀. irọ́ kò rí bẹ́ẹ̀ three weeks yẹn ti pẹ́ jù. ẹ wò ẹ kọ́kọ́ tó máa ṣẹlẹ̀ máa lọ́ọ̀sìn so after three weeks tí n bá ti dé máa pè bọ́dá Sàámú wọ́n máa dá mi lóhùn máa ń bí wọn bọ́ tó ti rí ìlú tó kàn gbowó kiri àdúgbò ọ̀ ń pawọ́ fún ọ ní fifty ọ̀ fún ọ sixty ókè kí wọ́n á fi gbogbo wọ́n ṣe. wọ́n ń kó wọ́n kó àwọn owó wọ́n ń kó fáwọn opó ni. opó bíi ti báwo. báwo fi ń ṣàwọn opó láàánú. ṣáà ló pa á ni. ah in fact recently three hundred and fifty thousand wọ́n sì kó sílẹ̀ fáwọn opó kan. ẹ̀ẹ́ ọ̀yẹ́ tí wàá mẹ́kì owó wọn jẹ́ pín lọ́dọ̀ ṣákìrù. ṣákìrù. ṣàkọ. ah ṣakọ ah! ṣòṣì bí eh? wàhálà ti wà. wàhálà gidi lélẹ́yìí ah. oṣù bàtàn mo fẹ́ gbowó lé. Andy kí ló ṣẹlẹ̀. kí ìdè yẹyẹ kò sọ fẹ́ yẹ pé o kò ń bọ̀ o á ah, ní gbogbo rẹ̀ dẹ́bẹ̀rẹ̀ sí dùn iṣẹ́ òye kò pè wá. má bínú ẹyẹ mélòó ló wà nígbó irú ẹyẹ wo ni wọ́n tó fi ń júwe fúnra wọn pé kò ń bọ̀. á ah, ní gbogbo rẹ̀ dẹ́bẹ̀rẹ̀ sí dùn iṣẹ́ òye kò pè wá. kí ni tẹ́ ń wá gọ̀gọ̀ ẹ̀ sọ fún mi kí ni tẹ́ ń wá ẹ̀ pọ́nrọ̀ sọ. àwọn ah, náà tẹ̀lé kájọ máa kọrin gúrùpù wo lẹ fẹ́ jọ ìṣẹ́yìn mú ní kọ́ ni. Sàámú orin ìṣóòlé ìyá kò lè gbè. orin òkú náà kàn bí wèrè orin wo mọlẹ́tì ẹ̀yìn kò gbè. ẹ gbọ́ èmi ò ní tayànnù láyé mi lóòótọ́ lóòótọ́ èmi ò dẹ̀ neglect yín pé kì í ṣọ̀rẹ́ mi mi ò sọ wípé kì í ṣe bí mi àmọ́ tẹ́ ẹ bá máa join group yìí àwọn ọmọ méjèèjì èmi fúnra ara mi ni mo lọ pè wọ́n tẹ́yìn bá fẹ́ join mi ẹ máa gba fọ́ọ̀mù ni tẹ́ ẹ bá dẹ̀ ń bọ̀ kò yé yín ẹ máa ra màálùú kan garawa epo kan garawa òróró kan ẹ̀ẹ́dẹ́ lọ́ra gómẹ́gì kírètì mẹ́wàá mi ní di owó yín ẹ ṣáà lọ kó yẹn wá ó ti tán tẹ́ ẹ bá ti kó yẹn dé kò sí wàhálà tẹ́ ẹ bá ní tó bá bí yàláyà yín dà ní mo sọ next time kí n wà lóde eré kẹ́ ẹ tún wá blọọkì mi mọ́lẹ̀ ah. ẹ̀rí bàbá nǹkan tí màá fi hàn yín ah, ẹ̀rí. àwa mọ̀ ní. ok ire ńlá lónìí ire ńlá lónìí ire ńlá lónìí ire. sàmújọ. ayọ̀ ńlá lónìí ayọ̀ ńlá lónìí ayọ̀ ńlá lónìí o ire kó bá mi. sàmújọ dákun. ire ńlá. ṣé ṣe gbé wèrè ní bùràgà ni ṣé lórí tí mo kọ́ tó ti ń fọ́ọ̀mù tiwọn sí oníṣàmújọ ẹ̀rí ràn wò ire ńlá lónìí ire ńlá lónìí ire ńlá lónìí ire sàmúdọ̀. ayọ̀ ńlá lónìí ayọ̀ ńlá lónìí ayọ̀ ńlá lónìí ire tó bá mi. ire tó wọlé wá. ire ńlá lónìí ire ńlá lónìí. yéé yéé mo dẹ́rọ̀ láyé mi ayé mi ti bàjẹ́ ah ah mo fẹ́ sẹ́gbà mo fẹ́ sẹ́gbà mo fẹ́ sẹ́gbàjà ah, gbogbo ara ti tà mí gbogbo ara ti tà mí ah, kí lè ṣe mí kí lè ṣe mí báyìí ah, mo dẹ́rọ kí lè ṣe mí tó lè tó yìí kí lè ṣe mí gógó kí ni mo ṣe tó rọ̀ǹgì kí ni mo ṣe tó rọ̀ǹgì wèrè ìbàfẹ́ náà mi pa torí ọlọ́ọ̀dá lè mèrè yìí ibo ló ti wá kí ni mo ṣe fún what did I do? what have I done? Ẹjọ̀ dúró lọ. Ah! Mo da ó dà mo ti hands up mo ti hands up mo ti hands up. Ìwọ. Bẹ́ẹ̀ mi ni. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹjọ̀ yé yé mo dẹ́rọ̀ mo dẹ́rọ̀ ẹjọ̀ jọjọ jọ jọjọ yé yé yé yé yé yé yé yé yé àgbà mẹ́yìn ló fẹ́ fún mi wé. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàá jẹ ṣẹ́gẹ̀ nínú ìyà. Ìpínlẹ̀. Ah! ẹ pẹ̀lẹ́. Àbámú ẹ lórí ológbò yìí ẹ pẹ̀lẹ́. Ah! Ah! Ó dáa ṣe ẹ wò pẹ̀lú kọ́ndíṣọ̀n yìí ṣe bí ẹ ṣáà lè sọ̀rọ̀ ẹ wò bọ̀dá Sàámú ẹ jọ ń bolẹ̀ ti rí lù ẹ jẹ́wọ́ fún mi àwọn wo ló ń nà yín tí gbogbo ara yín tí gbogbo ara yín lé báyìí bòdà Sàámú. máa èmi èmi tẹ́ máa èmi tẹ́ máa tẹ́ máa ní kò fọwọ́kàn ní kò fọwọ́kàn o ibi tó àdínkù o tìmọ̀lé tìmọ̀lé kò fọwọ́ fọwọ́ kan má fọwọ́ kan bẹ́ẹ̀ má fọwọ́ kan bẹ́ẹ̀ yẹ. ọ̀dọ̀ mo ti gbọ́ ọ̀dà Sàámú àní ìbò gbọ̀ngàn lẹ̀ ti rí lu. àánú rẹ. mo bẹ ah. ṣe ń ṣe iná. ó nà mí gan-an ní mi. owó ló ń nà yìí. Ah, ẹ wo nǹkan tá a rí lójà gbé fún mi lélẹ̀ ó ní kí n máa fi pa yín lára títí táwọn fi máa dé nípa àwọn adúlá ẹ pẹ̀lẹ́. Má fọwọ́ kan pẹ̀sẹ̀. Ìpele ìpele ìpele ó ti ẹ̀dá ara ti ń tù wọ́n. Ó dà bí kìíní tarí ló jà gbé wá ipò kì í ṣiṣẹ́. Ìpele àbíjọ́ òun bọ̀dá ẹ̀ fẹ́ bọ́nú gbogbo wàhálà ìbáyìí. Ìjọ́ òun fẹ́ bọ́nú gbogbo ìdààmú ìbáyìí mo máa ṣàánú mi o mo ṣàánú mi o. Ah. pẹlẹbẹ kí nìkan tó reach bọ́dá Sàámú a lè gẹ̀ẹ́tì wọn ni. what eh, bro Sam. you mean bro Sam the top dog crying like a baby ah i mean kí ló what's going on. Eh, eh, èmi gan ò tiẹ̀ sọ sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n bọ́dá Sàámú sọ pé ara ni àwọn ara ni àwọn ara ni àwọn ló ṣàpariwo ìfẹ́ àti òṣèbí wà lọ́dọ̀ wọn báyìí èmi gómìn ilé jọjú sí wọn. kí ló lè ṣẹlẹ̀ tí bọ́dá Sàámú tó ń sọ pé ni àwọn àbí. ẹni sùúrù bọ́dá Sàámú kọ́. ẹ wo ó tiẹ̀ tútù ni kò tiẹ̀ yé mi báyìí mo tiẹ̀ ṣe wáyé ṣàrọ̀ra fi mí sílẹ̀ mo fẹ́ náà bẹ̀yẹn ṣàrọ̀ra fi mí sílẹ̀ torí gbà tí máa fi kúrò lọ́dọ̀ wọn báyìí wọ́n ti fẹ́ máa sùn. ẹ fẹ́ lọ wò wọ́n ṣé ẹ mú nǹkan tó máa kí ọ̀ wá mo sọ fún pé màtí máa fi wọ́n sílẹ̀ sínú ilé wọ́n ti fẹ́ máa sùn ṣé just told us that Bro Sam got pains all over his body. I got to see Bro Sam. I gotta see my nigga. Chee! See your, see your nigga, bro. Kí ni nǹkan tó fẹ́ ṣe tó bá rí nigga ẹ̀? Ẹ ti ẹ̀gbọ́n náà, ẹ jọ. N wo lẹ ti rí ìyá ìlú tẹjọ ń lù káàkiri ẹ̀yin àti bọdà Sàámú torí ọ̀rọ̀ ìlú yìí òun ló bá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ló bá wá ẹjọ ń bo ti rí gangan. yọ̀ṣibí tó bá pé tèmi o mi ò mọ ibi tó ti rí lù mi ò wá lè sọ bóyá dọ̀tún mọ bẹ́ẹ̀ o. yọ̀ṣibí kò kí n ṣe kókó nìyẹn sìn mi wà ṣé bọ̀dá Sàámú wọ́n máa gbéṣẹ́ fún mi màá ní mi ò ṣe àbọ̀ máa fẹ́ rán mi iṣẹ́ máa sọ pé mi ò lọ. ẹ̀ẹ́ ni a wí fún ọba jẹ́ ó gbọ́ èyí tí ò gbọ́ á jẹgba. kí ló jábọ́ lù. àgbàbọ̀yàn àgbàbọ̀yàn Yeah yẹ yẹ fẹ́ gbọ́ mi bí abẹ́ ẹjọ́ ẹjọ́ máa yẹ yẹ mo lọ ayé mi o ayé mi kí ni mo ṣe bẹ́ẹ̀ kí ni mo ṣe yẹ yẹ ẹgbà mi ẹgbà mi. àwí ìgbà ìbọn ìgbà. ọba jẹ́ ó gbọ́ ẹni arọ̀ fún ọba jẹ́ ó gbà àwí ìgbọ́ àfọ̀gbà ah. ẹ̀tẹ́ níbi ń bá ni. yóò dẹ́bi gba ayé nìyẹn. ṣòro ayé ẹ dákun níjọ́ tí ń gbàyàn àgàlù fún bí kí ni mo bọ́ sọ. àyàn àgàlù àtúrí hmm. ẹni tí ò sùn ṣe àtòjẹmúta. Hmm tí mú ní gbowó lọ́wọ́ ahun òun náà mo fẹ́ yọ̀ǹda fún ẹ oṣù mẹ́ta ló fi lò tí ò gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ tó bá ti lò ìtọrẹ àánú tó bá ti rí bẹ́ẹ̀ kó jẹ́ lẹ́nu. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. kódà kó jẹ́ mọ́tò hmm. kódà kó jówó. Hmm ó bá tiẹ̀ jówó owó mi dáa mo bá wá kó wá á wà pín sí mẹ́ta á fọ̀nà kan ṣe tutù àyàn àgálù. kí n kówó wá fún yín. á mhm. pín sí mẹ́ta á mhm. fi kan ṣe tutù àyàn àgálù mhm. ó kó kan fáwa nítorí ó bá kó fáwa yìí ni ó máa dirú tí ó máa digba lọ́pọ̀ tó kù yóò wà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn owó tá à ń rí i dé àánú yìí dé ojú sílẹ̀ lọ èmi ò mọ báwọn bàbá tiwa ti ṣe tó fi jẹ́ pàánù làwa gbọ́dọ̀ máa fi ṣe a gbọ́dọ̀ lù hmm. Hmm. a gbọ́dọ̀ tẹ̀lé wọn bó ṣe sọ náà ni. ṣe ṣe ibi tí mo rokun rí síbi tí mi ò rokun rí sí wọn máa fún mi lówó báyìí bẹ́ẹ̀ ni ti ẹ pẹ̀lẹ́ ṣe gan mo dúpẹ́ o ẹ ṣe gan ẹ ṣe ẹgbẹ́ ọkọ mẹ ẹ ìwà wọn mọ. o bàbá ti fàgbò fún òòṣà à ń yọ̀ǹda ẹni báwọn bàbá mi àyànga ló bá yọ̀ǹda kí n gbé fún un ò ní gbé bọ́ọ̀lù ẹ̀ńbi tó wà wọn. ẹ ṣe ẹ káwọ́ kún ẹ ti káwọ́ ẹ ṣe ẹ ṣe ṣé mo lè máa lùlọ láti bí. má ẹ bá ẹ bá ń wá bíi bíi àpò àbí ghana must go tí mo lè gbé sí. kékeré nu ẹ ṣe ẹ ṣe káì ẹ pẹ̀lẹ́. nígbà tí wọ́n wá lùlù tó o kọ́kọ́ rí ìfà àkọ́kọ́ tó o kọ́kọ́ rí ǹjẹ́ o kó wá bá mi ná. Ah. kí ló máa ń ṣe yín tẹ̀ ń gbàgbé àdéhùn tójú bá pọ́n yín débì kan bára bá ti wá tù yín tán ẹ̀yin ò rántí àdéhùn mọ́ ni. bẹ́ẹ̀ bá wọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ní àá bẹ́ẹ̀ bá ti lè fún mi lọ́mọ máa wá dúpẹ́ tẹbítẹbí máa wá bó jẹ́ mọ́ṣáláṣí náà lẹ́wọ̀ tí n bá ti lè bímọ máa wá dúpẹ́ oore abẹ́lẹ̀ wa kọjá lọ sílé ọyẹ òrìrì tí yìí ń fún yín lọ́mọ tí ń fún ni lówó tí ń fún ni lálàáfíà bẹ́ẹ̀ bá tọrọ ń bẹ̀ náà ìbí náà fi sun ẹ̀ ní rántí bẹ́ẹ̀ mọ̀ irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n yìí sẹ́ẹ̀rí ìgbà tí mo kọ́kọ́ gba owó àkọ́kọ́ tí mo gbowó àkọ́kọ́ yẹn mo fẹ́ kówó yẹn pọ̀ kó lè jọjú ṣé ti yé yìí mo fẹ́ rèjọ rèjọ ṣé mo pé ẹ̀yìn máa lóye ọ̀tọ̀ mo fẹ́ gba gbogbo oṣù mẹ́ta papọ̀ màá wá rí negotiate fún yín pé kí n lè lo oṣù mẹ́ta bí ṣe wá jẹ́ six month contract àwa extended one year. wo wọ́n jẹ́ òye ẹ̀ lẹ́nu pé ṣe bí mo ní àgbọ̀dọ̀ fọwọ́ kan ìlú láti lù oṣù mẹ́ta tí wọ́n lù ó ti pè é òun ló jẹ́ kémi láǹfààní àti lù torí pé lẹ́yìn tí n bá kú òǹbẹ mo wà yìí tó bá gbọ́ gbadé kọ́ gbadé wa kọ́lé lẹ́yìn bí àyàn àgálù kọ́ ni tí ó kọjá sókè ń bẹ. àwọn ẹbọra tó wá lé mi kí ló kọ. àwọn àgálù ló ń bínú nígbà tó àyàn àgálù ti padà síbi báyìí ẹbọra kankan ò lù wọn bí wo ṣe wá níláárí lọ́dún yìí ó kó sọ̀wọ́ wa àtẹlẹ́dùmarè. Ah! ọ̀rọ̀ ayọ̀ àgàdo òtún jáde lọ́dún mi. ẹjọ ẹjọ ẹjọ ẹ má sì yẹ fún mi ẹjẹ ẹjẹ rì ní contract ẹjẹ rì ní ọ̀gá ẹjẹ rì fún ọmọ ẹjẹ ọ̀gá àbí ìgbọ́ ọ̀gá ẹ má lù parí ẹ ẹtẹ náà ló ń gbẹ rí ẹtẹ náà ló ń gbẹ ní ṣé bọ́bọ̀ di jí bílẹ̀ ẹtẹ náà ló ń gbẹ rí ẹ ẹtẹ náà ló ń gbẹ rí ẹ ẹtẹ náà ló ń gbẹ rí ẹ.